ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ọlọ́run ọba rán kó lè bá a jẹ́ ìkẹ́ fún gbogbo ayé eléyìí náà ni ètò yín ètò wa àsọ̀látò àwà èyí tí ó máa ń dé sí etí ìgbọ̀nyín ní gbogbo ọjọ́ jimajima ní aago mẹ́sàn-án àbọ̀ títí di aago mẹ́wàá àbọ̀ èyí tí àwọn afáwà àgbà fadilatu sheikh suleiman muhammadu awwal amúbíyẹyà hafidhahumullahu ta'ala wa ra'ahum kọ́lọ̀ ń kó jọ kó jẹ́ kárí wọn pẹ́ lórí dáadáa àwọn afáwa tún ti wà ní ìkàlẹ̀ ní àárọ̀ yìí pẹ̀lú ògùtọ́lọ́hún tí wọ́n tún máa bá ní yànnà náà rọ̀ gẹ́gẹ́ bí ìṣe wọn kọ́lọ́mọba allah subhanahu wa ta'ala kó má jẹ́ òsùn wọn ṣe kó sì gbà ní ìjọsìn lọ́wọ́ wọn àti lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa náà. insha Allah ta'ala wọ́n tún máa bá ní sọ̀rọ̀ àti ìmọ̀ agbárin ibi tí àwọn àfa wa tí wọ́n bá ní yàtí kọ́lọ́n kó jẹ́ kárí wọn pẹ́ lórí dáadáa a'anakumullah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا وإذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون أعانكم الله الحمد لله الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته أقول لكم بركاته سواء مسلمين الحمد لله أنتم عليكم كلا تجرفان النبي صلى الله عليه وسلم إنه برد على نتبع ما جاك فمقوة هلو بان سليكون كان نبي واه بان ولا ده نكسيره tọ́wọ́ ti ń kí ànàbí tàn dákun kí àwa wa kéyà wa káwọn afá wa káwọn ọmọ kí wa káwọn aya wa káwọn ọmọ wa àwọn àna wa àwọn wa jama ẹ a kú ìdáfòtò lo wiwale o hmm. rọmọdán ti n bọ̀ were wẹ́rẹ́ o awa ń ka twenty twenty five ni ẹ eh, ọlọ́njọ́ ọlọ́njọ́ nínú ẹni tí ó múra dé àwẹ̀ tí ó gbani ọmọ jẹ àwa nínú ẹni tí ó múra dé tí ó ní ìbáláyé méjì àwa ń bẹ bọ́bá tó bá wa láyé dákun ẹni tó wù àjẹ́mbẹ̀ ni ojú àmọ́ ẹ̀jẹ̀ mọ́jà àjẹ́ ń ta abárí tó bá tún bá wa láyé àjẹ́ ọba wa láàyè lọ́nà tó dáa rọ́rà níkàsí rẹ̀ wàá jọ bàbá ti ń kó bẹ̀ báyìí nígbà tá a bẹ̀ bóde ń bẹ̀ fọwọ́ báwo sàm ti sọ́nà àdìsí àbí ọ̀rọ̀ yẹrọ ọ̀rọ̀ bàdà kò mọ́sà àti bẹ́ẹ̀ fún wa. jẹ̀mọ́ ọ̀rọ̀ zakala ń bá lọ ara stọ́ọ̀pù ẹ̀ báyìí mm. pẹ̀lú àlejò ńlá tó ti ti ń kẹlẹ̀kùn yìí ti ń jẹ́ rọmọbọ́n mm. òní náà ni twenty five ṣàbán ẹ eh, ọba dẹ́dà dákun jọ dákun à à ń dáfọ̀ tó lò pé oṣù us us ti ń bọ̀ báyìí oṣù èèmà oṣù tí mọ́sálásí máa ń kún mm. oṣù tí gbogbo ẹnu máa jẹnu jẹ́wújẹ́ láti wọn láti wọ ọba dẹ́dà Ah, dákòjú ọba láyé wa o jàmáà kí lójú sí èmi àtẹ̀yìn ṣáájú kó tó gbé rọ̀mọ̀dán òde jàmáà ìjà kọlọ sínú hadithu àbí ìhòòrẹ́ tọ̀rọ̀ tọ̀rọ̀ hadithu mọ́ Bukhari gbà wá mọ́ Muslim gbà wá amínà tó gbà wọn àfàlà nìfi kọ́lọ́ bá ní kẹ́ ogbó wọn ó ń ṣe ọlọ́run ní ìdá lálà hadithu fi sunan àwọn ìmáàmù tó gbà wá Abu Dawud gbà wá Ibn Majah gbà wá ìmáàmù eh, Nasa'i gbà wá ó ń ṣe ọlọ́run ní Idan sofa ìdántasọ́fà idan ìdántasọ́fà sofa fálàtẹ̀sùmù ẹ̀yin mùmìnì sumu. ṣàbán bá ti dá méjì tí ṣàbán ti jẹ́ 25 lẹ́nì láti bí láti bí 10 days sẹ́yìn fálàtẹ̀sùmù ẹ̀mẹ́gbàwẹ̀ mọ́ o ṣàbán ti dá méjì so láti wọ́n ṣàbán di 15 rẹ̀ ah ni problem ká mọ̀ gbàwẹ̀ àbí àdìsí ọjọ́ àdìsí àbí ìrọ̀rọ̀ ọ̀dọ̀ fẹsẹ̀ múlẹ̀ tí mẹ́nu súná ni kaba tó rìn iwájú laba tó rábì tuntun lágbára kí làdìsí ọ̀hún ìmọ̀ bùkọ́ gbà wá ìmọ̀ mùsùlùmí gbà wá mìíràn tún gbà wá ọlọ́mọsà àbánikẹ́gbọ̀n lápapọ̀ kí ni tiẹ̀ wá ń wí jẹ́mọ́ mo fẹ́ ká gbọ́ wáyé dáadáa o ẹ má ti bèrè kẹ́kẹ́ tó kú òun Ramadan ní ta sọ àrìn o afẹ́ kíkì ní ìkọjọ yé gbogbo wa ẹ ti ráwọn àpéka lọ kéwu wa àwọn tó lọ bá kàwé wọ́n bá ní kàwé ẹni tó lọ bá ní iṣẹ́ ọwọ́ wọ́n bá ní iṣẹ́ ọwọ́ ẹni tó lọ kówó wọ́n kówó àìsí ìlọ́kítìpa mẹ́nìkọ̀ọ̀kan lọ fún ọlọ́run sọ pé fásitì àlú aládìkiri in kuntum la ta'lamun àwọn tí bá mọ̀ ń pa nǹkan tí mo fi sí di ọlọ́run wíwá bí wíwá yìí ní ẹmọ ìbílẹ̀ ń pa àtẹ́ẹ̀bà mọ̀ bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ilé ayé náà ẹ̀rẹ́ nìkan tó fẹ́ ránṣọ kọlọ gbé fún bíkìlìyà ẹ̀rẹ́ nìkan tó fẹ́ kọ́lé kọlọ gbé ilé fún télọ̀ tàbọ̀ fẹ́ ṣe títì fúdìí èyí ẹ̀sìn wá rèé gbọ́mọgbọ́mọ ẹ̀sìn sí kúta sẹ́mẹ̀jẹ̀ wọn fi gbá wa iná la múlò àlìkè àmọ́ níjọ́ tí ò ní sí ìyẹn pẹ̀lú wa mọ́ ó ń sọ ọlọ́run wa sọ́nà bíi ìkejì tọ́jà ti àbúrò rẹ̀ yìí mọ́bù kọ́gbà àmọ́ mùsùlùmí gbà wá wípé látàkọ́dàmú rọmọdọ́nà bisawmi yawmin wala yawmayni illa rajulan kana yasumu sawman falyasumhu kákọ́ wọ̀rọ̀ iná látàkọ́dàmú táà méjì ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń pilẹ̀ húdìfàtì ìhìdáhùmá tàfífán lárúbáwá ni wọ́n ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n pẹ̀lú ṣẹ́rùtù kọjọ́ wípé haraka ẹ ẹ arafi kankan náà jọ níyà haraka kankan náà tó wá jọ gbà la tatagọ̀dọ́bù la tatadabaru la tatahasadu ìpìlẹ̀ àdìsí náà nu wọ́n wá pa táàkàrẹ́ ń bẹ̀ láta hasadu wà látagọ̀bádù wà látagọ̀tọ́ lọ́lọ́ títí bá wọn bẹ́ẹ̀ náà ìwé lẹ́yìn náà látàkọ́dàmú aṣùlẹ̀ ìpínlẹ̀ gẹ́gẹ́ ní látàtàkọ́dàmú rọmọbọ́nà ṣùgbọ́n tó bá jẹ́ pé arọ́kọ̀ bá lọ yàtọ̀ tí ara fi ìsì papọ̀ gẹ́gẹ́ bí ká sọ wípé fàtí rọmọbọ́nà tùtàgọ́ fárùzùnù láìlé àgbọ̀rọ̀ pàgẹ́ nínú táwọn túta torí pé tàkọ́kọ́ ọgbà dómọ̀ ìkejì ọgbà fatia túta ṣùgbọ́n eléyìí tàtà kọ́dàmú dábàá máa pàkàrẹ́ bí ṣe máa ṣẹlẹ̀ nú èdè ti yorùbá náà látàkọ́dàmú ramadan àbí sọ́ọ̀mì yọ̀ọ́mí ẹ̀yin mú mi ní tí ramadan bá ti ku ọjọ́ méjì síjọ́ kan ẹ má gba àwẹ̀ mọ́ o ẹ má gba àwẹ̀ mọ́ o hadith ìsàkóso kó tí sábà máa ti dá méjì eléyìí tó wá fún wa ju sábà ń dá méjì lọ eléyìí tó fúri wa kàkọ́kọ́ sọ pé tí sábà máa ti dá méjì ká má gba àwẹ̀ mọ́ ìkejì sọ pé tí sábà ń bá ti pé twenty eight ká má gba àwẹ̀ mọ́ ó ṣe ọlọ́run wá yan ó ní ilà rọ́júlánì kẹ́ẹ̀nà yẹ̀súmù sọ́mọ̀ nfàlì yẹ̀súmù àfẹ́n tó ti láwẹ̀ tí fi máa bọ́lọ̀ ọba rẹ̀ nẹ́jà ìdùnnú àlìkìámọ̀ bóyá mọ́ndé àǹtọ́ọ̀zẹ̀ bóyá eh, eh, ó ti lérí kan rí fọba dẹ́dà àbọ̀láwọ̀ àwẹ̀ irú ẹni bẹ́ẹ̀ nìkan ni kọ́ máa gba àwẹ̀ o tọ́ba ti fi pé rọ̀mọ̀dọ́n bá ti kú bí ijọ́ méjì jọ mẹ́ta ẹ̀ mẹ́gbà àwẹ̀ mọ́ o kí làwọn afẹ́ sí báyìí jẹ̀máà àwárí èèmà tó tu alẹ̀ kí lẹ́mọ̀ náà jẹ́ àti sọ̀tìháyìn mọ́ bọ̀ kọ́lùgbà mọ́mọ́sí bàbá mí nàrí fi ìmọ̀rọ̀ bùnà sọ̀tìháyìn ó ṣe ló ń pàdé ọkùnrin kan ọba ní a ah, hàlùsùmùtà mi sọ̀rọ̀ ṣàbà lágbàdáwá ìyẹn dẹ̀jẹ̀ ṣàwà lẹ́gbà tẹ́ ti túnú tán lọ́dún náà lágbàdáwá ṣé ó sì gbà nú sùrọ̀rù ṣàbà ìmọ̀bádé kiri jẹ́ sùrọ̀rù sùrọ̀rù tó lábáwá mílẹ̀ àbdìrád nínú àwọn ọ̀rọ̀ tọ́jẹ́ pò ń lójú ara rẹ̀ òun náà tún lòdì ara rẹ̀ bíi tàzírù kí wọ́n pọ́nyàn lè lápẹ̀lẹ́ tó nítumọ̀ tàzírù kí wọ́n yẹpẹrẹ èèyàn ní yẹpẹrẹ táyé ọmọ pé ah, lágbájá yẹpẹrẹ nínú àbídáàdì làwọn náà wà so kódà àwọn àfáà ṣe tí a lórí àbídáàdì àwọn gbọ́dọ̀ sọ pé nínú èdè lárúbáwá ó ń lójú ara rẹ̀ òun náà ní o òun náà kò di ara rẹ̀ sùúrù wa wá jẹ́ kan bẹ́ẹ̀ sùúrù wa máa túmọ̀ bẹ̀rẹ̀ nǹkan a máa túmọ̀ àárín kan a máa túmọ̀ parí káṣẹ̀ wà mú bẹ̀rẹ̀ anábìsí sọ fún ẹ pé tí ṣàbàn bá ti dá méjì ẹ̀mọ́gbàwẹ̀ mà ọ pàdé ọkùnrin kan ó ní sọ ọgbàwẹ̀ ní sọ́ọ̀rù ṣàbàn sọ ọgbàwẹ̀ káwa ti sí bẹ̀rẹ̀ sọ ọgbàwẹ̀ ní bẹ̀rẹ̀ ṣàbàn àdìmúṣkìlà ìyìn tó sọ tẹ́lẹ̀ ìní fi rìn lọ́dún oníyẹn ṣùgbọ́n tí a bá lọ tó súrọ́rù sí ìparí tó sì jẹ́ pé nìtumọ̀ rẹ̀ ìní tí lọ́dọ́ bá fẹ́ lò wọ́n máa ń lò fún parí ní ẹ̀mẹ́ 90% ju wọ́n lò fọwọ́ bẹ̀rẹ̀ lọ a jẹ́ pé súrọ́rù yẹn ìgbẹ̀yìn ni tàbí wàá túmọ̀ rẹ̀ padà pé ẹ mọ́ gbàwẹ̀ mọ̀tí ṣàbàbà ti pé méjì o àti tó wàá rọ́kùnrin kan wọ́n ní à ṣé gbàwẹ̀ nígbà tí ṣàbà ń fẹ́ tán ni lọ́wọ́ gbẹ̀yìn ṣàbà ó ní gbàwẹ̀ torí kíni torí mo ti gbọ́ pé o ní a mọ́ gbàwẹ̀ mà kò ń gbọ́ yé báwọn àbí wàá sọ pé hàn fa ìdá àtọ́rútà tọ́ba ti di wípé atunutan fasun yawman aw yawmin wá gba àwẹ̀ tó ọmọ gbà padà o ìwọ ló rò bí o ò lè gba àwẹ̀ mọ́ o sì lè gba àwẹ̀ o nítorí pé o ti padà sínú àdìsí àbúrò rọrọ wípé ẹnikẹ́ni yóò gbọ́dọ̀ gba àwẹ̀ sáájú ọmọdé tó bá ti kú bí ijọ́ méjì síjọ́ kan o àfẹ́ńbá láwẹ̀ tẹ̀lẹ̀ ìwọ sì láwẹ̀ tó ń gbà káwa padà ọ̀rọ̀ tọ́pọ̀ làwọn afa sọ lórí àwọn àhàdìsí ṣùgbọ́n káwa tó padà àdìsí àkọsọ pé tí rọmọdọ́mù tí tíṣà bàbá ti dé gbogbo wájú free àtẹ̀ntàwẹ̀ mọ́la àtẹ̀ntàwẹ̀ mọ́la ẹ má fẹ́ gbàdùn ṣàbán kọ́mọ gbàǹsù sọ tó bá ti dá méjì gbogbo tí ìbá gbàwẹ̀ nù wọn ànábì fi ṣe kẹfún ni stọ́ọ̀pù tó bá wò pinlẹ̀ mọ́la náà tẹ̀lẹ̀ wọ́n máa gbáradì fúrọ́mọ̀tún ti ń bọ̀ ṣùgbọ́n tó yẹ pé thursday and friday eh, thursday and amande eh, kò é pàjẹ tẹ́lẹ̀ ànábì ní kọ́ ọmọ gbà ń so gẹ́gẹ́ bí n tọ́sẹ̀lẹ̀ sọkúrò tí ànábì padà wípé halisumta mi sọ́rin ṣàbán sọ ọgbà ní ọwọ́ ọgbẹ̀yìn ṣàbán kó tó di pé ọtán tó sọ pé wọn gbà jẹ̀mọ́ fàfìlámù ìsáà ọ̀rọ̀ wa ń bọ̀ ẹnìkan ní ẹ wo ewu làbá wá sí báyìí ní ìsìn ṣé èmi mọ̀ ti gbàwẹ̀ lọ́dún yìí lẹ́yìn ìgbà tí sábà ti pé fifteen sọ́lọ́ wà gbàbáyì ọlọ́run gbà ó lèmọ̀ jẹ́ àmì àdíkì umul mu'minin Aisha radiyallahu anha àrùdọ́ha wa ummi Salama àwọn méjèèjì ní ẹ̀sìn wà ní jẹ́ ìwọ̀n o kana yasumu Sha'bana kullahu anábì a máa gba Sha'banu tán nínú èdè Lárúbáwá àwọn náà máa ń sọ ntọ́ bá ti kó ntọ́ pọ̀ jù wọ́n àfọ́ndàjọ́ gbogbo yòókù kìí pàmì mọ́ gbàtẹ́ ànábì máa gba bí wábí twenty kankan tó bá sì ti rí báyẹn a jẹ́ pé ànábì ó ó ó ń gbà pọ̀ nù ṣàbán ń fi ń pìpì àwọn kálukú pẹ̀lú bọ́ba ṣe rí sọ́nà pẹ̀lú ọ̀rọ̀ àwẹ̀ ẹ̀ sì lọ rèé mú lọ a ní fatiwa àti a ní ìgìláàkù ọlọ́run ló ní méjèèjì fatiwu ní kí nǹkan ọmọ rọrùn fún yàn ìgìláàkù ní kọ́ ọmọ rọrùn fún yàn ẹlòmíì ń bẹ ọlọ́run sànú ẹ̀ pẹ̀lú àwẹ̀ kódà kọ́ mọ́ jẹ ṣùgbọ́n kọ́ lè bọ́ọ̀lẹ̀ yóò dùn láfún bíi hmm. ẹ mọ́ bu o wọ́n ṣe ìgìláàpù fún níbi ikọ́ máa tọrẹ wọ́n ṣe fátì òfin bí àwẹ̀. Hmm. jẹ́mọ́ kọ́ṣẹ́ sí òfin bí ó kù sí ẹ̀rọ mi ìjà ẹ̀sìn wọ́n ó lè fẹ́ ìgbéra rẹ̀ bóyàn bàbá tí ebi ìṣẹ́jú mẹ́wàá bá pa àárín àwùjẹ rẹ̀ ọmọ ẹ̀dá ooru. yóò máa rí sáà kékeré. ẹ̀yin àwọn gbogbo ọlọ́run sọ́dọ̀ ìyá kan lọ́wọ́ bàbúrújì ẹ̀ ní sísá ti dànù sọ́dọ̀ ìyá kì í da kò sọ wàlẹ́ àmọ́ ní sá o. inú sọ́kọ́ tí yàrá bá fẹ́ ti panú jù bí bàbá yìí kò ṣe nǹkan kan yóò rí nǹkan ìrùkúrù ni ó rí ni. ọmọ ọlọ́rẹ̀ kan jọ tí ebi bá patọ́ bẹ́ẹ̀ tó fifteen minutes ebi wọ̀la ọlọ́run rí pẹ̀lú mọ́fẹ́sọ yìí kò ní gbọ́n náà ẹ̀kan tẹ́ ẹ bá gbogbo sọ́fẹ́ kó ṣe ń táìmù tẹ́ ẹ bá ti tí òjò bàtí ìdè ẹ máa fọwọ́ demonstrate fún pé tẹ́ bá fẹ́ fọ́ wá ẹ sọ̀wọ́ báyìí pé wà ní inú òfin lè mọ tẹ́ ń sọ bọ́dọ̀ ṣe dáńtì ẹnu. Hmm. irú wọn wà á láwọ́ kí n tiẹ̀ níbi ikọ́ ọmọ sọ pé ẹni tí ọba ti lè fà àwẹ̀ jọ kò ní wádìí jẹ̀nu kí n tiẹ̀ o kí n tiẹ̀ o ẹ tó bá sọ wípé ìwọ náà ọ̀làwọ́ bìtẹ̀mí náà ò lè wádìí jẹ̀nu náà fátìwù wọ́n sì kàfẹ́ lẹ́yìn ìgìláàpù wọ́n tẹ̀lé ìmẹ́lẹ̀ bí ó ṣe máa rí nù. Mm. ẹni tọ́rọ bá wà lè kọ́ máa rí gbogbo ẹ̀kọ́ papọ̀ ó kú oríire mm. ṣùgbọ́n ẹni tí ọ̀bàdí kan mú tí mú mi kọ́ má bu ẹni tí kò rí bí rẹ̀ ń bí eléyìn torí pò náà rí bá mi lọ́dún mi. ìrọ̀rùn ah. mm. ah, yìí fẹ̀sìn mọ̀ dáa pọ̀ wàhálà tá a mọ̀ kò ní ìsìn ni wípé kásùrọ̀ lèkútọ̀ bá ù wà kọ́lá lèfúkọ̀ ha ẹn tí ń dá sọ́rọ̀ ẹ̀sìn ti pọ̀ jù ẹn tí ń sọ ẹ̀sìn gangan fún àpè lágbòye rẹ̀ tọ́lọ́ ń yọnu sí wọn kiri ọlọ́run jẹ́ àwọn àti kiri o ọlọ́run ní ànábì sí jẹ́jẹ́ o wà yín tó ti akisar man fil ardi tó wáyé pé fọlúfọlú lọ́fẹ́ sí pé bí àwọn àbárọ̀ sí jù lórílẹ̀ lọ́fẹ́ máa lọ yóò bẹ lóka àǹsẹ̀ lílẹ̀ ọlọ́run ṣàjẹ́ jẹun báyìí ní ìsìn jẹ̀mọ́ ẹ ń bá gbaṣọ àbá ń tàn kọ́ ìbéèrè wa dọ́dọ̀ wà fà kò lẹ́sẹ̀ o ìṣàjẹ́ jẹ̀mọ́ ni, ọ̀lẹ́sẹ̀ ẹ bá ní ṣàlàyé ẹ̀ka o èwo tún ní wọn láwẹ̀ kan mẹ́wọ́n ń pè láwẹ̀ arúgbó nígbà wọn ó ti gbé wọn ó gbé rọ́jàbù rọ́jàbù tọ́ba ti tán ó ní ṣàbá òde tí ṣàbá máa ti dé rọ́jàbù lóṣù keje lóṣù keje ṣàbá lóṣù kẹjọ rọ̀mọ̀dọ́ lóṣù kẹsàn-án wọ́n wà gba mẹ́tẹ̀ẹ̀ta ìlera wọ́n wà ní àwọn fẹ́ túnu níjọ́ túnu tí a ti túnu tán wọ́n tún bẹ̀rẹ̀ sítú ṣàwálì wọ́n wà pé ìgbẹ̀yìn sítú ṣàwálì ní Eidul Abrar hmm. ọdún àwọn tó lọ ń gbà fún sápáráta tí a ti kú ní lẹ́gbọ́ àwọn èèyàn yòókù. ẹni ọlọ́run. jẹ́mọ́ ẹ̀ dákun ẹjẹ́ àkọ́kọ́ wo ọkọ̀ tí nǹkan yẹn ń jẹ́ àwọn mímọ́ ọlọ́run sànù púpọ̀ o níbi káfẹ́ fi nǹkan kan parọ́ mànẹ́bì kò sí bí ẹ ti fẹ́ gbé nǹkan kalẹ̀ nǹkan gan sọ pé rọ́ lòun hmm. wọ́n ní ààwẹ̀ arúgbó ìgbà ọlọ́run wá fẹ́ la ààwẹ̀ kalẹ̀ farúgbó ó ní tarúgbó tí ọba lè gba ààwẹ̀ mọ́ kọ́ máa bọ́ yàn fọjọ́ kan mọ́ yọ̀ǹda fún ọ sọ́lọ́ ń tọ́ wa sọ báwọn ni ó wà farúgbó láàwẹ̀ ninety days ibi ìtọ́jú ọ̀rọ̀ yẹn ti thirty ó ní tágbàlẹ̀ rọ̀ bá ti ká ń bẹ̀ tó bá ti ẹ̀wádìí pé ibi tí wọ́n ń pátá rẹ̀ ò lè mú mọ́ torí pé ìdàgbà náà ní agbára ah, bàbá o nǹkan kọ̀ọ̀rọ̀ bọ̀ máa gbẹnu wọn kọjá bíi fifteen minutes o kò wulẹ̀ ní ìdíkọ́dá rẹ̀ láàmù èèyàn ọgbọ̀n yọ́ra máa bọ́ tàbí twenty nine iye táwẹ̀ bá jẹ́ yọ́ra máa bọ́ so àwẹ̀ ẹ wá wo èṣù ihun tó bá ti jẹ́ pé kèèṣì tọ́lọ́hún yóò polú rẹ̀ débi pé bẹ́ẹ̀ni tó yé bá fẹ́ máa sọ padà ojú sì fẹ́ máa tì pé mo láti mọ́rọ̀ sọ báyìí àwẹ̀ arúgbó àwẹ̀ arúgbó

ẹjẹ́ àlọ́mọlọ́jọ̀ mọ́ à anábì sallallahu alaihi wasallam nígbàtí ramadan nígbàtí ìsìláàmù yìí pé ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún tẹ́sán fẹ́ràn sọ̀sẹ́lámì yìí òun làwẹ̀ tó dọ̀ràn yẹn o ẹ sọ fáwọn èèyàn tí ẹ máwọn èèyàn kíkankíkan tọ́jọ́ wípé tọ́jọ́ pé ìwọ gan ò lè ṣe tó bá ti yàtọ̀ sí ntọ́lọ́ ń fi rán nẹ́bì ẹ bá lóun ṣe irọ́ nípa ẹ ká òru náà ọba ah, ń ba lọ báyìí bó lọ sí ọlọ́dẹ náà wọ́n ní kí ló dé wọ́n ah, lànà bí ilé ìkókó ló ni pé ńgbà tó lọ ra ràkúnmí láti ilẹ̀ haúsá tó lóò ní gun ọkọ̀ mọ́ ìwé gbígbà ah, wọ́n náà ráńbọ̀ kẹ̀jẹ́kẹ́jẹ́ náà ní lẹ́gbẹ̀ẹ́ tuntun náà títí tẹ́ èbù ta. àjà january wà máa tẹ́ ibi ọ̀gbọ̀rọ̀ gba títí ọlọ́dà. bákan náà dúró wa ó wò ló fi rà ó ní kí náà ló fẹ́ bẹ̀rẹ̀ náírà ni one thousand mẹ́fẹ̀ẹ́ fẹ́ẹ́ mo ní ṣé ànábì lọ́tẹ̀ owó eléyìí nítorí <laughs> mi máa sọ gbogbo ẹ máa kọ́kọ́ sọ fóun fẹ́ takò jọba ọ̀ ń jẹun òun mu ọ̀ ń ra sọ ọ̀ ń ra bàtà owó òun ló fi ń rà ó lòwó tiẹ̀ gbogbo nǹkan tiẹ̀ lòun nì lọ́tọ̀ ọlọ́dà kò sànúwà wa wà máa kọ́rìnà fásá àkọ́rìnà ọlọ́ni ẹ̀sọ́ ẹni èṣù bẹ́ẹ̀ ẹ̀pẹ̀rẹ́ ó ti yẹn o hmm. wọ́n bì kan lérè pé ẹgbẹ́ pé àwọn máa wọ ọ́nà ah! ti ni o mò ń sọ ni wípé mi ti wà nù náà <laughs> ah ọlọ́sẹ̀ ajẹjẹ o ah ànábì ìsọpọlọ lọ́mọ sí ànábì o hmm. ibi adé báyìí ọ̀rọ̀ ọ̀rọ̀ ṣùgbọ́n afẹ́ káàtó jọgbọ́ ayé jẹ̀mọ́ ìdàrúyà ìlàlù Ramadan bìbìláàdín hàlàzímà náà sọ́ọ́mù sí jẹ̀mí àkọ́rẹ̀ àbd tí wọ́n bá ti èyí oṣù Ramadan nílùú kan ṣé gbogbo mùsùlùmí bá ń bẹ̀rẹ̀ ayé pátá ní gbọ́dọ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ hmm. ọ̀rọ̀ yìí ẹnu àwọn àfọwọ́kò lórí ẹ̀ jùmúùrù gan èyí tó pọ̀ jùmúùrù àwọn àfáà ti pé ìdárù yà ìlànà Ramadan ìlànà Shawwal eh, eh, eh, Ramadan min ayi balidati mimda musulmi lazima nasa sọ́ọ̀mù jìnnìyàn tí wọ́n bá ti rí oṣù Ramadan lẹ́ni wíyà kódà kan sọ pé ẹni tó gbò sàwùrí gan kódà fi bèrè àwẹ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ nù pé tí wọ́n bá ti rí nìkan lágbàáyé gbogbo mùsùlùmí ayé pátá gbọ́dọ̀ bèrè àwẹ̀ ọ̀rọ̀ yìí ọlẹ́rì ọlọ́ni faman shahida minkum shahra falyasumhu gbogbo àsìkò láàrí ẹ̀mbà tìrì náà ni ó ti kó gbogbo mùsùlùmí nínú ọ̀rọ̀ àkọ́kọ́ nù ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé ẹ má dààmú ara yín ẹ jẹ́ àṣẹ ìtìbáàrù mọ̀tọ́lì ìtìláfìlì mọ̀tọ́lì gbogbo òlú tóru àtọ̀sán wọn bá ti ń yàtọ̀ síra wọn ẹ̀jọ̀ ń kálukú wọn bẹ̀rẹ̀ àwọn ẹ̀gbọ́n ọ̀bá rúṣù rẹ̀ o ṣùgbọ́n ìlú tó jẹ́ pé ọ̀sẹ̀ wọn àtòru wọn bá ń papọ̀ ẹ̀jẹ̀ wọn ọjọ́ gbàwẹ̀ wọn papọ̀ bíi ta ni nàìjíríà ti kú tọnu òru wa papọ̀ nàìjíríà ti tógò òru wa ti kí ni o ọjọ́ papọ̀ wọn ni irú eléyìí òkè tí ì dìnnà jù òun náà máa mú ìyàpanu díẹ̀ díẹ̀ wà wọn lè fi kú tọnu gbà mí kọ́mọ̀ nàìjíríà wọn sọ pé wòye tí lọ́dọ̀ àwọn ọ̀rọ̀ kẹta àwọn apá kan ní ọ̀dà èyí tẹ́ ẹ sọ wípé tí wọ́n bá ti rí lẹ́nìkan gbogbo àgbáyé òun sẹ́niwìà ni àwọn kan tún yà wọ́n láwọn ọ̀gbá ẹniwìà tí wọ́n bá ti rí mẹ́kà nìkan làwọn mìíràn wọ́n ní kí lọ́fà lẹ́yìn lọ́fà tààlà sámà mẹ́kàtà halimukarọ́mọta umalikura torí fún ọba dada ló pe mẹ́kà níyà gbogbo òlu ayé bẹ́ẹ̀ sì ni yóò rí bẹ́ẹ̀ bí í ṣìǹkan kẹ̀tì ń rí káàkiri àwọn ẹni tó àṣà kan tí wọn ọba dojú ẹ̀kọ́ bíi kàbá wa kà á ṣiṣẹ́ o hmm. Hmm. Hmm. bí wọn ò dojú ẹ̀kọ́ bíi kàbá wa ẹ̀jẹ̀ pé láìfù là ń ṣe gbogbo ayé là ń bá sọ̀rọ̀ yìí. kíbílà ni. ẹ̀yọ ẹ̀ ń bá sọ pé kò rí bẹ́ẹ̀ èyí tí mísímọ̀ sọ náà rè kí wọn bá dojú ẹ̀ kọ́ mi kà á ṣiṣẹ́. ìlọ́fà tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ń bá fẹ́ mọ bí kíbílà wà nílùú tí wọn bá ti lọ sáwo mi wọn bá rí kíní apẹ jíjìjì báyìí ọ̀nà ibo ló dojú kọ rẹ nù. Hmm. so alakuli ọ̀rọ̀ kan nu ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ni wípé tó jẹ́ pé gbogbo mùsùlùmí ayé pátá olórí ẹyọ kan la bá ní ni àbá lo gbólóhùn àkọ́kọ́ hùn nígbà tí wọ́n ti rọ́ṣùn bí kan ọ̀rọ̀ tó wá dáa jù tó sì fi alọ́kàn balẹ̀ nínú ọ̀rọ̀ táwọn àfáà sọ lọ̀rọ̀ kẹrin kí lọ̀rọ̀ náà ò ní wípé likuli dáúlàtín táhtà ìmáàmín wàwálín ìyàtùhùn gbogbo olùkọ́ ọ̀kan tí wọ́n bá ti wà tí wọ́n ti lóókọ tí wọ́n ń jẹ́ nàìjíríà kọ́ńtì kanu togo kọ́ńtì kanu ẹ̀sìn ẹlẹ̀ pẹ̀lú lórí ẹ̀sìn ibẹ̀. ìyìn tó lórí ẹ̀sìn bá ti rí pẹ̀lú pé wọ́n bá dàwọn èèyàn ta tí wọ́n wó sùn lọ nàìjíríà là ń jẹ́ lódidi tá a lọ lórí gbogbo àwa mùsùlùmí sultan sultan yẹn yóò ní àwọn panel tó jẹ́ pé lájìnà ni wọ́n wọ́n ń wó sùn a sì ní moon sighters wọ́n pọ̀ professors wọ́n wà nù wọn doctors mẹ́nu wọn wọ́n sì ń ṣe wàhálà wàhálà wọ́n ń ṣe wàhálà ṣùgbọ́n àwọn èèyàn èmi ò mọbi tọ́ lọ́run ṣe rí bá lọ́dọ̀ àwọn èèyàn wọ́n kàn jókòó ka kọ̀rọ̀ kan bì kan oṣù gbọ́ oṣù tí a rí lójú màálù wọ́n kàn tatọ́ sí àṣojú màálù báyìí wọ́n lè rántí róṣù oṣù oṣù tí a rí nù gbá wọ́n rí nù kànga torí ọlọ ẹlòmí wọ́n kàn òun náà ṣé ọ̀pọ̀lọpọ̀ rúbọ̀ tẹ̀ máa gbọ́ wọ́n máa o tí ìjọba láti géètì tá a wá lọ sójì ah, ìyàtọ̀ sọ náà ìyàtọ̀ gbogbo báyìí wọ́n ti ọ̀dà ẹ̀fẹ́ ògbà yẹn ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ yọrún kàmú náà ah, yóò ta oúnjẹ tí ti ń gbé ti òyò yẹn àti àwọn àbẹ́ òrùlé kan nàìjíríà ló kọ wa nítorí pé nàìjíríà tá à ń sọ yìí nínú nàìjíríà náà tàbí nínú kọ́ńtìrì náà afẹ́sọ ẹnu pọ̀ ni kọ́dà yíyọ oòrùn àti ìwọ̀rẹ́lẹ́mẹ́pàpọ̀ tí wọ́n bá ń jẹ sàárì lọ́wọ́ nírú àwọn mẹ̀dúkúrí tí wọ́n tí àṣẹ́kẹ́ ni wọ́n wá yọ àwọ́ tó máa jẹ́ sàì bí 30-40 minutes ìsálẹ̀ ní tí wọ́n bá sì sínú láàrin 30 minutes sínú àní tí sínú ta ṣùgbọ́n gbàtà ti wà ní inú òrùlé kankan náà gbogbo tí wọ́n yàtọ̀ bí ẹ̀dẹ̀dẹ̀ ẹ̀ papọ̀ fún ṣọ̀kan kọ́ wà lẹ́nu olórí wa sultan wọ́n wá dé amúṣàṣàdé wọ́n ti dààmú lọ dààmú bọ̀ wọ́n rí pẹ̀lú ojú ni o wọ́n fi machine wo ni o wọ́n bá ní àà ah, àrùsù o àrùsù yìí sùtọ́nà ni ó kéde ẹ̀ ní ọba lọ nílò wọn bá rọ́ṣọ́ àrọ́ṣù yìí sùtọ́nà ni ó kéde rẹ̀ kèé ṣe ìmáàmù olùkọ́ kan òní ọmọ ẹ̀dìsádì pé gbàbá ìlàfẹ́ máa wẹ̀ ìgbàbá ni àmáwẹ̀ ah, ìgbà báyìí abẹ́ sultanu làwà ẹni tí ọba gbọ́ yé tẹ́lẹ̀ kára gbọ́ yé báyìí ẹ bá ti gbọ́ yé tẹ́lẹ̀ títún wò pé aláwọ̀ ò ní gbà ẹ rántí pé ẹ̀sìn nǹkan méjì kan bẹ téèyàn bá ti mú mọ́ ìsìláàmù èèyàn pàrọ̀ náà lè kí àmọ́ o àtàásùbù wálé ju mọ́ọ́sù kí náà ń pè tàásùbù tàásùbù ni ẹlẹ́yàmẹ̀yà jùmúlù ní kí ìwà ìwà ọlọ́mọdé kí wà mí ní òsì lára mi o ọlọ́njọ́ sábàjá kọ̀ọ̀nù kò ní sí láàrin aláwọ̀ ìkùnṣẹ́ mm. ayọ̀ asìlù jùmúlù òní máa ń lá máa àfi àìnà yìí kéèyàn máa lomi lójú ṣé ẹ̀ mọ̀ pé tí ọ̀bà lomi lójú kò sí tí ò lè ṣe because bí nǹkan bá dé tọ́jẹ́ bá nù jẹ́ omi wo lọ́fẹ́ yọ tẹ́ fi mà pé ọmọ yìí kẹ́dùn dànkó mm. ni a máa pè bẹ́ẹ̀ kí a máa pè bẹ́ẹ̀ o. dànkó. ẹ̀yọ́ so oníkáwá tó gbẹ̀yìn náà dènú ẹ̀sìn ọlọ́run pé àwọn bàbá mi ọ̀tẹ̀lá wúsárí lórí ẹ̀sìn ah. ah. ah, mọ́ mọ́ àwọn wúsárí kan lọ́lọ́ báyìí ní Kano tọ́jẹ́ wípé wọ́n ti yan àwọn tí wọ́n fi tààrọ̀ wíwọ̀n bẹ́ẹ̀ wọ́n mọ́ Yorùbá tẹ́ mẹ́mbẹ̀ wọ́n lé ń tààtì káàkiri tó ń kàlùkù náà jẹ̀mọ́ ẹjẹ́ á padà síbi òdodo ṣé ẹ mọ̀ pé oúnjẹ gbogbo wọn ní ẹni ìsinmi jọ tẹ́ ń jó oúnjẹ oúnjẹ o ní ọba pàkàwà oúnjẹ dá o ẹni kò ní pẹ́lẹ́mù ọkàn ìjọkàn nìkan bá bóde ó ní ọwọ́ ẹ̀bá mọ̀ jẹ́ o ọ̀pọ̀ ah. ah, ọba pẹ̀lẹ̀ lẹ́bẹ̀ẹ́ ìbínú ọmọ ọkọ̀ tí wọ́n jẹ́ eléyìí fúfú lóhun eléyìí wọn gbọ́dọ̀ ọ̀dọ̀ gbá kí ni wà láyé àmàlà ní mi ẹ̀sẹ̀ náà hàn tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ àmàlà yẹn o àmàlà white ni ẹ o èmi làmàlà Blaki, ìkan tó ní tẹ́ ẹ bá pè wà bíláàkì àti yàtọ̀ o èlùbọ́ sùn ní ẹ o èlùbọ́ gẹ̀rẹ̀ lèmi. ìkan bá tó dé tó ń kálukú ti pè ló kọ nǹkan míhun nǹkan míì ni wọ́n máa ṣe kọ̀ọ̀kan pé wọ́n bá gbé ìlàdé bẹ́ẹ̀ ni yẹn sáré bọ́ wájú ẹ̀bà ní kí ni máa ṣe lè yìnbọn ó sì gbọ́ báyìí náà. ìbòlẹ̀ jẹ́ àgbàjọra. ìbòlẹ̀ ìbòlẹ̀ ìbòlẹ̀ ìbòlẹ̀ bá ti lọ pẹ̀lú lá níbo ní ẹ̀sìn lọ pẹ̀lú ilá èmi ẹ̀ bá mo ní hmm. kò ṣe sáà ní ọba tó gbẹ́fọ̀ dé ẹ̀bà náà bá tó bóde ìyẹn ni ìwọ náà kunu ó sì sọ́ọ̀lẹ̀ ẹ̀fẹ́ bẹ́ẹ̀ pé làkàyè wà fún un tí wọ́n bá kì yẹn wọ́n kì mẹ́ ọbẹ̀ ni bọ́jọ́ gùsí ọlọ pẹ̀lú mi bó ṣe ń gbọ́jọ́ sáà lómi ọbẹ̀ bá dé gbìrì ni fùfú sáré bọ́ bẹ́ẹ̀ ráìsì ni òponu kódà ojú tí wọ́n fi wú ọ̀tẹ́lẹ̀ ojú ẹni tó là káyè ni àtijọ́ wọn ò ti bọ́ra àwọn yẹn máa wò ìjọ tó jẹ bá ń jó oúnjẹ wọn ò sinmi o ìjọ tó kálukú bá ti fowó kọ rẹ̀ hàn pé àwa ni Yorùbá ẹ̀yin la Haúsá àwọn èèyàn yíbò kí ló dé tọ́lọ́ fi rán àwọn àwọn ànábì sí wa kọ̀ọ̀kan lè yùwá ṣídà bìdà àwa ti ṣòfò fana ọlọ́run fẹ́ fi sọ wá dẹ́yọ kan mukhlisina lahu ddin kọjá pé ònìkan dá máa pè ònìkan dá máa sìn ànídà kankan rú àkọlọ́njọ ọlọ́ndàkùn níjọ́ tó o bá ń kó àwọn tí ẹ ń dàrú níjọ́ gbọ́dọ̀ àdìkì àmọ́ sẹ́gbẹ́ kan ọlọ́run méjì wọn mú àmọ́ o. yóò kù tán sọ ẹgbẹ́ yóò ọ̀gàn ní tẹ́ni wàlẹ́ àyè ìbàdí ṣe gbé yóò tún tẹ́lá tó ń ṣe báyìí o àjọyọ̀ tó ń báyìí o fúnde yìí ta ni ó kéde o. sultan jama ọmọbẹ̀yìn kápẹ́ sultan ni ó kéde fóònù bẹ̀rẹ̀ wọ̀ tèmi náà ń bẹ̀rẹ̀ wọn kálukú náà àmọ́ wa retí ẹ̀ di nine nine thirty tọ́ ẹ pé wàhálà ẹ̀ pọ̀ ń gbà mí tẹ̀kan ṣùgbọ́n nàbí wa gangan kí ló sọ fún wa nítorí sọ náà ni nínú àti sábà bínú Umar súnmú lérò ìyá tì í bẹ́ẹ̀ bá tí ìrùsù ẹ̀mọ́ bẹ̀rẹ̀ Ramadan o tíṣà bá ń bẹ ìpè twenty nine tẹ́ ìrùsù wàá fi rúbù láti bẹ́ẹ̀ bá tó rọ́ṣù náà nẹ̀tọ́ túnú o. fàyíngúnmà aleikum gọ̀yáyà sàhábà gọ̀mọ́mà tó bá jẹ́ wípé kùrùkùrù bá gbójú sánmà tẹ́ ẹ wá tẹ́ ẹ rí ẹ mẹ́tàlá yín láàmú ẹ sọ oṣù tẹ́ ń bẹ́ẹ̀ ní ọ̀kẹ́jọ́ twenty nine ẹ sọ di thirty kí n pọ́blẹ́mù kò sí bí ànábì tí ní alọ́rin mọ́ wò sàbí o oṣù ẹ̀ falaki ń bẹ àwọn ọmọ ìrìn bí oṣù pàṣẹ rìn kò sí méjì náà nì mọ òṣùpá ta àfírù so ẹni láìláì ọlọ́mọ sànú wa o wọ́n lára ní kẹsí rẹ o a gbọ́dọ̀ kọjá bí tánà sàn sí kẹ́ni o tó fi wá sí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ṣé gbogbo ọmọ lọ sáǹfààní ni na ìmọ̀tẹ́ fi ẹlẹ́wọ̀wọ̀ ẹlẹ́wọ̀gbá ẹlẹ́wọ̀kọ̀ àsásùn ẹ̀tù yóò ayé mọ́yàn náà má ẹ̀rọ tí ọ̀bà máa ń pa èèyàn máa sọ kí ní kankan àsásùn ilimu tààsírì wà ẹ̀rẹ́ ìṣèlú mọ̀fẹ́ rántí wà tẹ̀sírì so kánà pé afẹ́ kọ́ pa pé ìràwọ̀ afẹ́ fi máa sọ kọ̀kọ́ ọlọ́run tọ́lọ̀ fi pamọ́ àtúbẹ́ ọlọ́run ọba dáwọn ìràwọ̀ yìí a lè kọ́ ẹ̀kọ́ bóòlà ṣe fi máa mánà àwọn olórí ọkọ̀ ojú omi ìlú yìí síbi bóòlà ṣe rìn tí wọ́n kọ̀ ojú omi kò sí sí lórí ẹ̀ wọ́n dẹ̀ ìràwọ̀ náà fi máa mánà lọ bí sábà ń lọ níjọ́ sí gbogbo nǹkan ìnìyẹn ti yí kú àwọn èèyàn ti bọ́ bí nǹkan míì ṣáwó ká rẹ màmá kan ní ń ṣe ọ́ kókò wà ní ń tí èèyàn bá rí ẹni tí ó bá ní akọ ọ́sà ní nǹkan mí lẹ́pẹ̀ ó lè máa pẹ̀jẹ̀ kò sí ó lè tẹ̀lẹ̀ sí ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹni tí ó bá jẹ́ ẹni tí ó tọ́jú rẹ̀ ọ̀bà ló lọ tẹ́sì kéékèèké wọ́n máa ṣe nígbà tó bá wá di wípé ọ́sà di ti ń po ẹ̀jẹ̀ tí wọ́n mọ̀ pé ń ti ń jẹ ìfun wọ́n bá máa ní ara ah, ṣe pé ìyẹn lọ́kọ̀ ọ̀dájú wo bá ṣe ń gbọ́mọ ìkáàkiri ẹ̀jẹ̀ tí wá ń pọ̀ ìyẹn ọ̀wà yéèyàn mọ̀ nígbà tẹ́ bá wá rẹni tó lè rówó ṣe tẹ́tì tó nítumọ̀ wọn à sọ́tọ́ ní tí sọmọ tí sọmọ ìrè nítorí wọn ni pé ṣé ikú kìí ṣe yẹ lẹ́kọ̀ọ́ ẹ wúru ẹ gbúrú àbúrò àwọn ìtìbí síra wọn níbi eléyìí ibi tá à ń bọ̀ lórí eléyìí wípé anabi sọ̀rọ̀ sálám kò so wá mọ́ kálọ̀ mọ́ wùsàbí láti fi mọ ìrìn oṣù bákan náà ó sì mú ọ wá ṣe wá ní ẹyọ kan lìnàkúnà ìbádàlọ́ọ̀ì ìhùwánà ká lè jẹ́rú ọlọ́run ọba ní tọmọtìyà jẹ̀mọ́ ẹ̀jọ́ ẹlẹ́yàmẹ̀ yóò sí inú ìsìláàmù yìí o ẹlẹ́yàmẹ̀ kò sí inú ìsìláàmù yìí o ẹlẹ́yàmẹ̀ kò sí inú ìsìláàmù yìí o tó ẹ pé ẹlẹ́yàmẹ̀ bá ń bẹ inú ìsìláàmù yìí tí lọ́dún bá wà bí kìló tẹ̀ ń kírun lẹ́yìn ẹ̀ ẹ̀ sì lágídí fún ìmọ̀ mọ́kà ìbá wà ṣùgbọ́n ìbá wà so fún di èyí ọba dídàrá kò má fi wálẹ̀ lò wà fún ìyọ̀nù rẹ̀ mọ́ lò wà fún ìbínú rẹ̀ o àwa bí ọ nígbà ní kẹsì rẹ̀ jábàrà mọ́tò ìdára jama àmọ̀ fetí lẹ́kọ̀ọ́ ọ̀la kí ni la Saturday twenty six ọ̀túnla sunday twenty seven jọmẹ́rin monday twenty eight jọmárùn tuesday twenty nine twenty nine yẹn nírọ̀lẹ́ rẹ̀ wọlé òní wọn bá ní wá oṣù tí wọn bá ti kéde látẹnu sultan tó jẹ́ olórí ọ náà sójú ẹni tọ́lọ́ ṣe àmọ́ kékeré ni bíjọba bá yán yàn bẹ́ẹ̀ kéèyàn lọ bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn àfa pé kí n túmọ̀ ti yán mi fún yìí eléyìí yàtọ̀ sí political appointment o ọ yàtọ̀ eléyìí ẹ̀sìn ni ẹni ọ́fíìsì àdébí ìdánilẹ̀ ti ń ṣiṣẹ́ wọ́n mọ wọn mọ bèlè pé bàbá eléyìí awuyé ti ẹ̀wà pẹ̀lú wọn àwọn àfa ẹlòmíràn kẹ́ ìjókòó kanú yàrá rẹ̀ láàrin àtìyàwó rẹ̀ ní ẹgbẹ́ ṣe èdè tún dán náà gan-an iṣẹ́ mélòó gan-an ibi ni ni wọ́n sọ fún ṣé ẹ̀bọ̀rù wọn látàwọn èèyàn ṣe wọ́n láwọn yóò bá mẹ́mẹ́ yíbò mẹ́mẹ́ ẹ̀wọ̀sà mẹ́mẹ́ ìgbà mi ìjàmbá ń kéde ẹ̀rù gan báyàn jàmá nọ́mà bó ṣe yẹ kó rí òun náà ló ti rí ìhun o káwọ̀ ọ̀ma dàrú mọ́ o sùtọ́nù ni ó kéde àjọ ní fóònù lọ ni sọ wa tún nìkan máa pa àfáà kan imam ẹ gbọ́ báwo ni ṣé ẹ ti rọ́ṣù àti ọba sọ pé ṣé wọ́n ọ̀gbọ́n ní sùtọ́nù sọ ni so ẹ wá wé mọ́ ọlọ́run tí ìròyìn kan bá wá fẹ́ gbé wípé nàìjíríà bẹ̀rẹ̀ àwẹ̀ ìjọba yìí tí wọ́n máa dákọ̀ ọmọ mòlú kankan. ọ̀dà sultan wọ́n ti mọ̀ sámà ẹ̀ ní ṣìṣe o gbogbo èmi yọrù sí ìjẹ́ sultan yín o kọ́nà jọ̀ọ́ jáde kọ́nà ń sèmi náà o jáde sí sultan ọlọ́nsánú mi o tẹ́mi jẹ́jẹ́ o ìyẹn ṣe kọ̀wárí ju o ń wò sínú àwọn kọ̀wárí ju o ń wò sínú ẹni tí ń jáde sí ìjọba o ń wò sínú ẹni tí ń jáde sí olórí o ẹ̀ẹ́sì pẹ́ o ọ̀rọ̀ yóò sì ní dàrú ọba náà rẹ̀ kọjọ́ ọkọ sànù wa kó gbogbo àfúnyànù rẹ̀ gbogbo bàbá káàkiri tí wọ́n jẹ́ àmọ́mọ́ wa ọlọ́run ní jẹ́ kọ́rẹ́ wọn tó bàbá ọba dẹ́dà yóò bá ń fún látọ̀ dáadáa gbogbo àwọn wa lọ́wọ́ o èyí a máa retí ní tó lórí òkú láti òkè o tá a sì mọ̀ pé náà ni àwọn bàbá náà tẹ̀lé ń gbèpè tọ́lọ́wọ́ bá nù ọlọ́run ṣe ajẹ́jẹ́ o wọ́n rà ní kàṣẹ̀rẹ̀ bí haqqi la hawla wala quwwata illa billahi al-ali al-azim. jazakumullahu khairan kí àwọn afáwà wípé wọ́n kú látàárọ̀ àbí Allah subhanahu wa ta'ala <clears throat> kó má ṣe bá ní san wọ́n ní ẹ̀san olóore bákan náà kó jẹ́ kí ó ṣe gbogbo wa ní àǹfààní láyé ń bí àti ní ọjọ́ ìgbìndẹ̀ kìyàmá ní báyìí insha Allah ta'ala ní àǹfààní láti béèrè àwọn ìbéèrè wa àwọn tí ó bá rú wa lójú nínú àwọn tí àwọn afáwa bá wa sọ yìí lórí Ramadan bíbẹ̀rẹ̀ rẹ̀ kankan tí ó bá yé wa so kí àlàyé yìí kó tún lè bàa tún kún kẹ́kẹ́ ibi tí a pè wá sí àwọn náà ní zero seven zero five five zero zero zero nine four nine naam hello ẹ káàárọ̀ wọn. ara sa. ọlọ́run jọ o. àmín àmín. Thank you alhamdulilayi baba àwọn èèyàn ṣe ànábì gbọ̀yé níbẹ̀ yẹn ni ó ṣe ọlọ́run ní wàhálà kọlu fúfami sọ imi òórùn tí máa ń jáde lẹ́nu aláwẹ̀ atuabu indalọ́ mi rihil misk ọmọ ó tún wu ọlọ́run ọba ju òórùn lọ́fíńdàrí misk lọ ṣùgbọ́n òórùn yìí kìí ṣe mọ́fọ́nù òórùn yìí kìí ṣe márùn-ún búrọ́ọ̀ṣì òórùn yìí gan kìí sábà wá lọ́wọ́ àárọ̀ ìrọ̀lẹ́ ni níbo sì lòórùn ti máa ń wá nísàlẹ̀ ẹkùn láàyè sàkì nígbà ọ̀bá ti pé gbogbo ọbẹ̀ bá ti kí ni o ó ti gbófo gáàsì ọmọ wa wá nígbà tí sèṣì ti wà gáàsì yẹn ni ó gbọ́ ẹnu wá sí ìta kí o tí ẹ̀ ní bá ti pẹ̀lú ọ̀rọ̀ mọ́fọnu ìyìn tó kàn mí ọ̀rọ̀ tó ní wípé àfọ̀fọ̀jú ọnu kò gbọ́dọ̀ kọ̀kọ̀kọ̀ wọlé bákan náà tó wá bẹ̀rẹ̀ búrọ́ọ̀ṣì kó ti búrọ́ọ̀ṣì kò tó jẹ sàárì ṣùgbọ́n sáà wá lè búrọ́ọ̀ṣì lẹ́yìn ìgbà tá a jẹ sàárì tán a lè búrọ́ọ̀ṣì ṣùgbọ́n ká mọ̀ bẹ́ẹ̀ lọ dáa jù e, e, e, nítorí wípé bíi gáàsì nǹkan náà nù kíní o lè fẹ́ ṣùgbọ́n kí èsì pọ́ bá àwẹ̀ wa tá a bá gbé mi barakallahu fikum. jazakumullahu khairan zero eight zero nine seven zero zero zero nine four nine àbí zero nine zero six two zero zero zero nine four nine. naam waaleykum salaam wa rahmatulahi wa barakatu. allahumma amiin. bàbá ẹ méjì àdára láàmú ọlọ́run ọ̀dà láàárẹ̀ láàmú ó ti ní wọ́n fa àwẹ̀ lẹ́ngbà ara rẹ̀ bá yá kọ́ máa gba àwẹ̀ padà so ẹ sábẹ́rẹ́ òun so oúnjẹ ńbẹ́nu ẹ̀ tí òsì kàbá ààrẹ tó bá ní àtòrí pé yọ ọgbà bẹ́rẹ́ tára rẹ̀ ò sì gbé wọ́n pinlẹ̀ ti sọ fún pé kọ́ gbá àwẹ̀ padà yín ọ̀mọ̀dọ́ ni. Hello. السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته أكو أكو أكو ديمون يو نعم أتكم طاوة اللهم آمين إذا الدنيا آه، آه. وعليكم السلام ورحمة الله نعم zero eight zero uh, zero nine zero six two zero zero zero nine four nine ibi tí a pè wá sí nìyẹn tí a bá ní ìbéèrè kan àbí kejì lórí agbọ́nrin tí àwọn afáwà tún bá wa sọ yìí zero nine zero six two zero zero zero nine four nine. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ẹ kàrọ̀ ilé ìgbà kejì kúrẹ́ rẹ̀ àgbọ̀ mi tẹ̀lé. à ń gbọ́ yín. pẹ̀lú ìsìnká gbìyàn gbà ọ̀la táàrọ̀ tó bá di ọwọ́ ìrọ̀lẹ́ tí ìsinú tó tí táwọn kọ́ ìran kan sínú náà ni ká tó lè fọnu àbíbáwò ìkejì ní orílẹ̀ èdè ni pé irú ọjọ́ òní tó jẹ́ dímọ̀sì bóyá mo ní bóyá mo jẹ́ bí agbófinró tó jẹ́ bí ọlọ́pàá tó fẹ́ kí dímọ̀ bí ọ̀dọ̀ ni kí n gbébọn lọ sí débi kejì wà ní àbí kí n ṣe dandan ẹ ṣe nǹkan tó lọ́dún èyí ẹ̀sà ẹ kú iṣẹ́ ẹ̀ tó tó sà báyìí kàdí mọ̀ sà. <laughs> ọlọ́run fàyọrọ sí ṣé ẹ mọ̀ wípé àwọn agbófinró náà fúnra wọn wọ́n máa ń ní mọ́ọ̀sì wọn mọ́ọ̀sì ń bẹ nínú ẹlẹ́yẹlé mọ́ọ̀sì ń bẹ nínú yàgànkú mọ́ọ̀sì ń bẹ ní tẹ̀sán grandi so a ní pọ́blẹ́mù pẹ̀lú wípé àwọn elétò ààbò wọ́n ti ń sọ gbogbo àwùjọ yẹn ṣùgbọ́n tí èèyàn bá ń bẹ ní díútì tó wà pẹ̀lú ìbọn tọ́nà bí sọ pé ká má ìtọ́ba lè àmú ẹlòmíì ká má gbé sí àwùjọ mọ́ irú ẹ ká má gbé wáṣàrin èrò ìtọ́nà bí sọ náà ni pé ká má bàa fi pa ẹlòmíì la irú ẹni bẹ́ẹ̀ sáfù tí ọ̀wà níjẹ́ sáfù wájú sáfù gun lẹ́yìn pàwátá tí ọ̀rá gbé tó gbé lọ́hùn sẹ́gbẹ́ kan tí ó jẹ́ pé kọ́dà ẹlòmíì ò ní fẹ́ẹ̀ bá rí gan tí fẹ́ra kírun rẹ̀ tán kì wá

àwọn. ẹ̀yin rédíò ẹ̀yin rédíò yín ẹ sílẹ̀ tàbí kẹ́ fóònù ẹ̀. àwọn pákó kan bẹ tó yẹ kó mọ kó wá láti di sòwòdíyà tó yẹ kó mọ wà sí sílẹ̀ yàtọ̀ sí pákó tiwa ń bíbà tó yẹ kó tẹ̀ ń bá ń rìn mọ́ fílẹ̀ lọ́nà ọ̀fun èèyàn ṣé ó wà nẹ́tọ̀ kí o mọ ru pákó tiwa ń bíbà ní inú ìgbà ìgbà wẹ̀ lọ. kò sómi tẹ́ fi ẹnu náà gan tí ò ní tẹ́sí tiẹ̀ so ẹ márùn lárùn jù ni ẹ sì má gbé mi. jazakumullahu khairan. omi gan ni tèyí. bẹ́ẹ̀ zero nine zero six two zero zero zero nine four nine. naa. wàlíkùn sọ̀rọ̀ ẹ̀ ń yẹ́ rédíò yín yẹn lẹ̀ tàbí kẹ́ ẹ kúrò ń bẹ̀. Zero nine zero six two zero zero zero nine four nine àwọn ibi tí a lè pè wá sí nìyẹn a sì láǹfààní láti gba ìpè kan sí i. náà. amaleykum. waaleykum salaam wa rahmatullahi wa barakatuh. ṣé àwọn gbà o. àmì o ọlọ́njọ́ o. àtọ́pọ̀ jimá láyé o. àmì o. ẹ dákun ẹni tí ò bá mọ gbẹ̀ǹkúránì tó bá mí kúránì yorùbá tó lè kà á nínú àwẹ̀. Ah, súrọ̀tì àbá mọ́nà ni kí wọ́n máa kà jù ìtumọ̀ yàtọ̀ sí pàǹkà kúránì gangan ìbá jẹ súrọ̀ mẹ́wàá lẹ́wọ̀ mọ̀ ẹ máa tó kà ẹ bá ti parí ẹ̀ tó máa kà kẹ́ẹ̀sì ju ẹ̀dá àkókò tó lọ́mọdọ́ ti ń bọ̀ kẹ́ẹ̀sì mọ gbogbo ẹ̀ ká ìwọ̀n bá tẹ bá mọ̀ bó ṣe ní àtẹ́lẹ̀ lẹ́mọ̀ bí kúrò ẹ máa tó kà ẹ máa kẹ́ máa tó kà. Hmm. jazakumullahu khairan hmm. ah, ọlọ́run jẹ́ rárí àwọn àfàwà pẹ́ lórí dáadáa ah, gẹ́gẹ́ bí ok àgbà ẹlẹ́yìn náà. Naam. Salaamu aleykum. Wa aleykum salaam wa rahmatulah. Ẹ rárá Naam. A kú ètò. Ọlọ́run gbàdúrà wa. Nǹkan tí mo fẹ́ béèrè ni pé tí bí olóyún ṣe wà yẹn tí ò bá lè gbàwẹ̀ kọ́ wá jẹ́ pé ìgbà tó padà bímọ àwẹ̀ yẹn ó wá padà fẹ́ gbà padà ṣé ọkọ rẹ̀ lè bá gbà ń bẹ̀ sí àwọn méjèèjì tí jọ gbà á tí yóò fi pé tásì rẹ̀ padà bí nǹkan tí mo fẹ́ béèrè nìyẹn wọ́n ní olóyún tí ò lè gbà wẹ̀. àwọn eléyìí ń bọ̀ wọ́n. ṣáàmà gbogbo àlàyé yẹn bí ibn láì tààlà ẹ padà tún máa gbọ́ ní ìjọ mẹ́jọ bí ibn. so inshàlá ní alákọ̀ọ́kọ́ àkọ́kọ́ fẹ́ ṣe ìkéde kan fún wa wípé tó bá di ọjọ́ monday ok ètò tí à ń ṣe yìí gẹ́gẹ́ bá a ṣe sọ fún wa wípé ètò yìí ní bùkátà sí onígbọ̀wọ́ a rí pé àwọn brọ́dà wa méjì kan àwọn ni a sọ wípé wọ́n ń ṣe rẹ̀ so ṣùgbọ́n a tún ní bùkátà kí a tún ní àwọn èèyàn tí ó tún kàn wọ́n kí ètò yìí kó lè bá a máa lọ síwájú dáadáa so ẹni tó bá ní fúngbà díẹ̀ ẹnìkan give excuse nínú wọn fúngbà díẹ̀ so láti wá rò pé a ní ìdí ẹni tí ó di àyè yẹn kó lè bá a rọrùn dáadáa so zero eight zero five three five six one one three one àwọn ibi tí a pè wá sí nìyẹn so láti fi béèrè nípa ètò yìí zero eight zero five three five six one one three one so ibẹ̀ yẹn náà ni kí a pèsè wọn ó ṣe àlàyé bí ó ṣe lọ fún wa bákan náà ẹlẹ́ẹ̀kejì nínú ìkéde tí a fẹ́ kéde fún wa òun náà ni wípé alwakfo islamic foundation eléyìí tí ó jẹ́ pé ó wà ní ọ́ndà àwọn àfọwà fadilatu sheikh suleiman muhammad al-awwal amúbíyẹyà hafizahullahu ta'ala wa ra'a kọ́lọ̀ kó jẹ́ kárí wọn pẹ́ lórí dáadáa àjọ yìí àwọn gbé ètò kan kalẹ̀ tó jẹ́ wípé àwọn tí wọ́n jẹ́ opó wọ́n fẹ́ há ẹ̀rọ ìlọ́ta fún wọn ẹnìkan ni ọlọ́run ló ń sábà bíbẹ̀ kọ́lọ́ mọ̀jẹ̀ kọ́lọ́ ń tọ̀ ń dàrú láéláé ẹni yẹn wá ní wọ́n gbé ètò yẹn sí ọ́ndà alwakfo islamic foundation èyí tó jẹ́ wípé ètò yẹn ó wà wáyé níjọ́ monday ṣùgbọ́n àwọn tó bá jẹ́ opó interview ó wà yàrá pé àwùjọ ti bàjẹ́ ẹlòmíì ò ní jókòó yóò pèrè lópó so ètò ti wà béèyàn bá débẹ̀ yẹn tó bá pa irọ́ àṣírí rẹ̀ ó tù so láfi jẹ́ wípé ẹni tó bá jẹ́ opó ní ti tòótọ́ wọ́n dẹ̀ ṣe interview fún wọn níjọ monday yẹn wọ́n fẹ́ gbé ẹ̀rọ ìlọ́ta so wọ́n sì mú bí ọ̀rọ̀ tí ó wà látọ̀dọ̀ ìmáàmù wọn ládùúgbò wọn so tí wọ́n mú wá táàrí so gbogbo àwọn yóò sì ní ẹlẹ́rìí méjì lórí so wọ́n ẹ̀dẹ̀ gbọ́dọ̀ dé sínú ọgbà ní green mosque ní gbági ní aago mẹ́sàn-án láàárọ̀ òun náà ni ètò yẹn ó bẹ̀rẹ̀ so à ń fi àsìkò yìí sọ fún gbogbo ẹni tó bá jẹ́ pé òpó ni wípé ètò yìí ó wà fún wa ṣùgbọ́n wọ́n ṣe interview fún wa láti mọ àwọn tí wọ́n fún ní ẹ̀rọ ìlọ́ta yẹn abẹ́ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kó dákun ọmọ ìyá tí ó ṣe agbátẹrù rẹ̀ náà hmm. kọlọ̀ kó má jẹ́ kọ́rọ̀ wọn ó dàrú láéláé hmm. àjọ yìí náà ọlọ́mọdé ó dàrú hmm. àwọn afáwà fadilatu sheikh sulaiman muhammad al-awwal amubiyaya kọlọ̀ kó jẹ́ kárí wọn pẹ́lú rí dáadáa la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. tó bá jẹ́ pé eléyìí kì í ṣe ọ̀rọ̀ pé ẹgbẹ́ kan ni àbí kan ni so gbogbo mùsùlùmí pátá òun náà ni ètò yìí wà fún ẹni tí ó bá jẹ́ pé òpó ni aláǹfààní láti yọjú pẹ̀lú interview tí wọ́n ti ṣe fún wa kó tó di pé wọ́n fún àwọn tí wọ́n bá fún abẹ́ ọlọ́run bá Allah kó dákun kí ó gbà ní ìjọsìn kó sì fi sínú mizan hasanat ẹnì kọ̀ọ̀kan wa la hawla wala quwwata illa billahi al-aliyyil azim subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum. ورحمة الله وبركاته